عباد الله اتقوا الله عز وجل اتقوا الله في السر والعلن اتقوا الله كما ينبغي أن يتقى اتقوا الله حق تقاته اتقوا الله بما استطعتم واتقوا الله في كل حركاتكم واتقوا الله في كل شيء واعلموا أن العاقبة للمتقين تقوى الله سعادة في الدنيا والآخرة تقوى الله صلاح في الدنيا والآخرة تقوى الله عنوان المفلحين في الدنيا والآخرة فلا يكون المرء من أهل الجنة إلا بتقوى الله يقول الله عز وجل حكاية عما وقع بين ابني آدم قال الله عز وجل قال الله عز وجل للنبي الكريم أن يقص علينا نبأ الحق إلا وقع بين ابني آدم إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل قال الذي لا يتقي الله لأقتلنك أما قال المتقي قال المتقي إنما يتقبل الله من المتقين نسأل الله أن يجعل لنا المتقين الحمد لله على سلامة ديننا من كل دنس طهر الله هذا الدين حتى للمتفكرين قبل وقت التفكر جعله الله حنيفا ميتا طاهرا لا كدر فيه ليس تدين يدعيه غيرنا أن لله ولدا قال الله عز وجل ومن أنواع من أنواع السيئات الخبائث أصيبت إلى رب العالمين أن الله أن الملائكة إناث الرحمن وقال له مشرك قريش أليس الملائكة إله الرحمن قال الله عز وجل أفأصفاكم بالبنين أفأصفاكم ربكم بالبنين واتخذ الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما وقد قال الكافرون ممن يتسب إلى دين السماء كالنصارى واليهود كاليهود والنصارى أن لله ولدا هذا أيضا قولا كورا قولا خبيثا قال الله عز وجل قد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة قال الله عز وجل قد كفر الذين قالوا إن الله هو المسيح بن مريم قال ومن يملك من الله شيئا إن أراد الله إن أراد أن يهلك المسيح وأمه ونفي العبد جميعا هذا قول صدر الله àtọ̀rọ̀ ìlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ṣẹlá Muhammad àwọn tàbí ànábì àti gbogbo ẹni tẹ̀lé yíkọ̀nà ànábì ọlọ́njẹ́ wà náà wọn nínú àánú tọ́lọ̀ ṣe fún wa ò ní pé lẹ́yìn ìgbà táwa ti bẹ̀rẹ̀ sí sin láwọn ọba tán lẹ́yìn ìgbà tí a ti rò pé a nígbàgbọ́ sí tí wọ́n sọ̀kalẹ̀ láti sánmà tí ò lábùkù kankan kò sí nìkan tí èèyàn lè ronú dé tí a ní ìsìláàmù yẹn àbùkù àbùkù kan ìsìláàmù àwọn kan ní à bẹ́sẹ̀ ń gida tó tó dámẹ́ náà ni pé èèyàn ní níyàwó méjì mẹ́ta àwọn tí wọ́n ti mùsùlùmí nínú ẹ̀sìn kì í ó wá bá ti bà wọ́n àwọn gbọ́ngàn pé àkóso níwájú òkòtò níwájú kẹ́ wọ́n dínú fìtà ẹ̀sìn tó bá àdámọ́ ọmọnìyàn mu lọ́hàpá kẹbíra dínú mi nà ẹ̀sìn tó bá kéèyàn ó lè sọ pé aláyé aláwọ̀ máa ń kọ̀lá pọ̀ wá wọ́n là fífi kọ̀bí rẹ̀ pé èmi tí mo dá ẹ̀dá ìwà nílé sọ̀rọ̀ yìí nípa wọn kò ṣeé ṣe tó bá ń pé ọlọ́dà ló mọ̀ yín ju ayé lọ subhanahu wa ta'ala àwọn àárí aláwọ̀ àkàtúyọ̀ pé nínú ìwé wọn náà ni wọ́n ti kà kà kà kà kà wọ́n nínú ìwé àwọn èèyàn wọn padà rí pé bí èèyàn bá fẹ́ wọn ìyàwó àbùkù ni pé èèyàn ṣẹ̀ṣẹ̀ láàrin àìrìn àlà irú àwọn tí ń sọ eléyìí àwọn ti fọmọ sí sọlọ àwọn sì ní pé níbi táwọn kàmáàlù òbòdì àtàwọn táwọn wọn ní ìyàwó bèlè ọmọ àmọ́ àwọn gbàgbọ́ kọlọ ọmọ ọmọ tiẹ̀ Ọlọ́run wa sọ fara wọta rẹ iye òmìnira kọlọ náà ní gbọ́ jọmọ ara ń tánà bí fi ti ara rẹ gbọ́ lọ́dọ̀ àwọn ṣèkóòrò àwọn kan kóra wọn jọ kan kọlọ àwọn ògbọlọ gbọ́. Àlẹ́gbẹ̀ àwọn ẹgbẹ́ ọlọ́gbọ́n, àlẹ́gbẹ̀ àwọn èèyàn lọ́n fún wọn, wọ́n ní bí ìrẹ́lẹ̀ ògbólúwà, àlẹ́gbẹ̀ ìgbẹ́ sọ́mọ́, sallallahu alaihi wasallam. Wọ́n ní sọ́mọ́ ìwé sọ́mọ́ ti gbé lókè rẹ̀ lọ́hùn. Ọlọ́run wá dá ẹgbẹ́ àwọn sọ́mọ́ yóò ti látọ́pọ̀ ní sọ́kọ́ wọn sí àlẹ́gbẹ̀ wọn ní sẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Sọ́mọ́ alákọ̀ọ́kọ́ yìí mọ̀ níta rẹ̀, ẹlẹ́kejì mọ̀ níta. Bí sábẹ́ mi ní apọ̀tù sàmọ́ wọ̀ fúnpọ̀ lẹ́ ìtọ̀. Mọ́tò ní sámọ̀ tó lè gbàkà lẹ́rẹ̀ rẹ̀ àti tí mẹ̀lẹ́ta kan máa sin náà lọ́wọ́ níbẹ̀ aláwọ̀pọ̀ ẹni tó nígbàgbọ́ ni aláwọ̀pọ̀ ẹ̀ láwọn tó nígbàgbọ́ kí ló ń sọ ní àwọn tó lẹ pé wọ́n ní mẹ̀lẹ́ta àwọn ìyàwó ọlọ́run náà ẹ wo bí wèrè tó ronú lọ inna lillahi wa inna ilayhi raji'un. ọlọ́wọ́ ni àfà àfàkùn rọ̀bùkùn bíbà ní tí ìwà tiẹ̀ wá fi nǹkan kan sì sọ náà ẹ̀ tí wàá ronú pé hmm, ẹ̀ẹ́dẹ́ àwọn ọmọ ogun rẹ̀ ẹ̀ẹ́dẹ́ ẹ̀gbọ́n náà bá bẹ̀rẹ̀ rí màlẹ́kà ní o ṣùgbọ́n ní tí màlẹ́kà ọba wà lóòótọ́ ìyàwó ní ìjẹ fọlọ́ ẹ sáà ń wá bùkù bẹ́ẹ̀ ṣe kọ́ lọ́wọ́ báyìí ó ní àfàfàkùn rọ́bùkùn bílbà ní wàtàkọ̀dà àlùmàlà ìkàtà ìnáàtà à ìnákùn lákàkùn nínú ọkọlọ àbí ìdẹ́ ìsọ ìtẹ́ ìlú tó sọ láti kìá mọ̀ ẹ anábì gbọ́n ìgbógun náà sọ̀rọ̀ bá wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run lọ́ní ọlọ́run ara rẹ̀ wàyí ní ṣe ìjọba bẹ̀rù sánmà ìsábẹ̀fẹ̀ láwùrù máa fi sàmà ìsábẹ̀fẹ̀ láwùrù sàmà wà tó sábà wà láwùn wàyí ní ṣe ní ilá ìsábẹ̀fẹ̀ bí hàmdìhì wàlákin látọ̀ fọ́fúnà tàbí àhùn ọlọ́bẹ̀rẹ̀ ìjọba gbogbo nǹkan wọ́n sàfọ́fá wọn náà àwọn olóòrùn bùkátà síyàwó ẹ̀dá ọlọ́run síyàwó ti sọ́nà subhanallah ẹ̀sìn àwọn kan sọ pé nígbà wọn bẹ́ẹ̀ sí àwọn dé pé táwọn bá fẹ́ pé ní èèyàn níjọsìn àwọn gbọ́dọ̀ níyàwó wọ́n wá ń tẹ̀sí wọn níyàwó. ní tí ò tí ì pẹ́ kò ní tí tó twenty years ní ìsìn àwọn ọmọ fadáwá kóra wọn papọ̀ lágbàáyé wọn wá dá wẹ́bsáìtì kalẹ̀ àṣírí àwọn bàbá wa pé wọ́n bí wa o àbí sọmọ fún mọ́mọ́ fadá ni àwọn ìyàwó ìyá wọn náà ọ̀gọ̀rọ̀ wọn ti sá náà ni wọ́n àwọn náà bímọ o nígbà tí jí èèyàn mú wọn wọn lọ dán wọn ní eléyìí kò tẹ̀lé sìn àdéhùn ò tẹ̀lé tó ń sọ̀kalẹ̀ láti sọ́mà ẹ̀sìn tó bá ìjọ èèyàn mu tí ò lábùkù kankan lọ́dọ̀ ẹ̀ tó bá sọ pé wọ́n ní nílẹ̀ òun tẹ̀sẹ̀ pé wàhálà lórí àdáná tọ́lọ̀ tó máa ń yan la anabi muhammad sallallahu alaihi wasallam bí ìyẹn ti máa ronú tó kàn rò pé afẹ́fẹ́ sọlọ́ọ̀ gidi ìmú dọ́dọ̀ òbe ó sàwọn tàbí àgbàyìn náà wọ́n tó dé ànábì wá sí àwọn náà gbọ́ lọ́dọ̀ ànábì jọ kẹta wọ́n pé ayé ìṣe ẹ̀mí túmọ̀ kí làwọn ti rí bẹ́ẹ̀ wọ́n ti dọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ wọ́n ní kéfà ìbàdà tó bóòdì ti máa ń tẹ̀sìn àwọn ìyàwó rẹ̀ sì ní à àmọ́ kánà yàkú mú wọ̀yẹ́rù kúdù àmọ́ sùn nígbà míì tó bá sì yẹ ètò dìde ètò ìṣe náfìlà ní mò ń gbà wẹ̀ débi táwọn rò pé à tí ìsìnkú ti fẹ́ sáwẹ̀ dọ̀rọ̀ yẹn a ti máa jẹun lọ tó ní gbà wọ́n gbà ní ìfẹ́ rẹ̀ pé à àrẹ́mi ò tí ẹ̀ gbà wọ́n mọ́ sọ̀rọ̀ láàrẹ̀ sọ̀rọ̀ ìṣèmọ̀ṣẹ́nu àwọn kan wá wòra wọn àwọn mẹ́lẹ̀ ká wòra wọn mẹ́tìláàrí bin aswad ali bin abi talib àbí ali bin abi talib mẹ́tìláàrí bin aswad ah, ali bin abi talib usman bin mazun mẹ́tìláàrí bin aswad àwọn mẹ́tẹ̀ táwọn wọn wá ní ah, àwọn afẹ́ rẹ̀ àmọ́ àti màbí láàrin ìgbọ́n fi ẹ̀rọ̀pàá torí jọ kọ̀lù búṣọ̀rọ̀ láwọn ọmọ máa ta àkàtà báyìí bá jẹ́ pọ̀ ìfẹ́ ń ibi tí ò bá sápamọ́ sí wọn kálámà bíi kí sí sánmà ni wọ́n ti rán níṣẹ́ yá àwọn ilé tó fẹ́ sí kọjá nàbì ní láàlá òyìn bẹ́ẹ̀ o ana àṣàkùn mi láàlá kọ́ọ̀kọ́ èyí ò ní bẹ̀rù ọlọ́run mi lọ. fáàkì kan ló ti wà nílẹ̀ gbogbo tí yẹn bá wọ́n pé ẹ̀rọ ìbẹ̀rù ọlọ́run láyé àdàbí ana àṣàkùn mi lá wà kọ́ọ̀kọ́ ìbẹ̀rù ọlọ́run ní báyà níbi kan pé sàmẹ́nì ìgbà ń yájú lọ́dọ̀ tiwa ẹ̀yìn àwa fẹ́ bẹ̀rù ọlọ́run yóò sì ṣe lókun rẹ̀ wá. Ànábì ni wà ìní. Ànáàbò wà ìní àkóhùn wà àrùkóbì. Èmi tí wọ́n á bẹ̀rẹ̀ ọlọ́run ní onígbà tí wọ́n sùn. Yín sì dìde tó bá dá sọ̀rọ̀ ká. Wà àkóhùn wà òṣùrù mò ń gbá rẹ̀ nínú ìtúnu. Ànábì ni wọ́n tàzàwájú tó lè sá ní lágbo àti ìjọba rẹ̀. Ìdí láwọn ìyàwó. Wàmọ̀ndọ̀rọ̀ mi dà á ń sọ kàlẹ́ ìtàbí káwọn sọ pé kí lóò sẹ́ẹ̀sì gidi áà lójú wa ní ìdè ìjọba gbé ní ayé ìjọba ìlà wà wọ́n ó dé ìwé lọ́dún tó kódà kò níyàwó lẹ́nu ìlú sọ̀rọ̀ ní kò bẹ̀rù ọlọ́run ìbẹ̀rẹ̀ bẹ̀rù ọlọ́run khairu ahli umma muhammadu sallallahu alaihi wasallam wa iya aksaruhu nisaa ìbẹ̀ ìwé ẹgbẹ́ ìjẹ gbogbo ọ̀nà tí analysis yẹn máa ti analysis yẹn tó ní làákà yìí kò bọ́kọlọ. tọ́lọ̀ ń bá bímọ wọ́n ní tó níyàwó kò gba ẹnu wọn ṣùgbọ́n wọ́n ń dọ́gbọ́n tì í. kò sẹ́ni ìkan tó gbẹnu rẹ̀ pé wọ́n pè lọ́lọ́run fún gbọ́dọ̀ níyàwó. ìtumọ̀ ẹ̀rí pé ìyàwó yẹn gbẹ́ni sọ pé ìwọ́dọ̀ yín lónìí tí ó tẹ̀ máa bẹ̀ẹ́ wá náà. ọ̀rọ̀ bùlà alani ẹni tí ó dá gbogbo tó máa ti yàrá ẹ̀ tí wọ́n lè rí ojú ara rẹ̀ tí wọ́n tó wá tó sọ̀rọ̀ lọ sí bàbá kan tó kàn lágbára bí ọba kan tó lágbára ń dúkọ tó kàn táwọn èèyàn jọ wọ́n láwọn ìjòyè ẹ̀jẹ̀ ìṣòro ìyẹn lè má gbé yẹn sórí ohun alọ́lọ́ bímọ ok mo kúrò bẹ̀ wọ́n ní ẹ kò níyàwó wọ́n ní àmọ́ ó bímọ ayé pé bíbímọ bí lọ́mọ dáàmú ọ̀nà ẹ̀ ọ̀kan ní tó dáa tó dáa tó dáa ó yẹ kó dáa kó pọ̀ kó á ní ẹ̀yọ́ máa ní ìgbà àwáyé ó ṣe kó nù ká ní ogbó pọ̀lọ́gbọ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n gan. àwọn tó tún wọ́n rọ ní ìjìnlẹ̀ fún ní ẹ̀jọ̀ àbùkù tó wà lọ́rọ̀ ìjù máa lọ. wọ́n ní ọmọ yẹn fún wa wáyé ayé ọlọ́run ní kápá lórí sánmà méjèèjì àtẹ̀rẹ̀ méjèèjì ó ọlọ́run ló sàpàlẹ́ òun sáwọn méjèèjì àtìlẹ̀ méjèèjì ó lè forí jìn gbogbo ayáyá kò forí jìn wa ó wá ní ọmọ kan ṣoṣo wọn wáyé ayé kó wá jẹ́ pé gbogbo tí wọ́n ti sẹ̀ nínú ẹ̀sẹ̀ àti kí wọ́n ta ẹ̀jẹ̀ òkè ìpínlẹ̀ kó o ti forí jìn wọn wà lọ́jíkà èyí tó lè dín wà lọ́jíkà ni pé á ọmọ yìí bẹ́ẹ̀ bá tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ yìí ní kápá àti ṣéèrè àbábọ̀pọ̀ lọ́wọ́ náà kọ́ndíṣàn ṣùgbọ́n tó kọ́ náà là ń tẹ̀ òun náà ló sọ pé mo yá fún yín ṣùgbọ́n ọ̀tí tẹ́ bá fẹ́ pa ọmọ rẹ̀ ẹ̀rọ ọ̀kan ṣoṣo tó kú ní ìyẹn náà wọ́n ìyẹn lè mọ́mọ́ tẹ́tọ̀ kò mú ẹ̀rọ ọ̀kan ṣoṣo náà ẹ̀ta pa tó bá ti wá pa oṣù wá gbọ́ ní sí àwọn olùkọ́ wa lọ́jíkà ọ̀pẹ́ tábà tó ń dà yẹn pé a fún bọ̀dù lẹ́yìn ẹ̀yà tó mú mi wọ́n ní ṣé láti jẹ́ náà táwọn èèyàn bá dẹ́sẹ̀ ṣé wọ́n kàǹtẹ̀ wọ́n ní wọ́n tún kàǹtẹ̀ kí ló wá kú fún tí ẹ̀ bá tó máa bẹ́ẹ̀ tó káná pátẹ́mì sí ìyẹn tó máa yà wòlù ara rẹ̀ pé wọ́n kàn pàmì ah òun jọ bó ti wà yìí òun fẹ́ tó dá nǹkan mi pé ẹ́ pàmì à tó wọ́n ọkàlẹ̀ fún tó bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ẹjọ́ kí n tọ́kọ̀ tó ti gbẹgbẹ́ ẹ̀sìn àbá analyze kú ní àà kò bá páyé lẹ́nu mú ò bá kú kò fẹ́ páyé lọ́wọ́ pa ọmọ kọjá báwọn wọn lẹ́yìn ìgbà tí àwọn adẹ́tẹ̀ tàn wọn joseph wá padà wá èjì ó wá padà wá ẹ̀kú wá sa àwọn díẹ̀ tí ó fi yẹ gbé wọn lọ subhanallah wọn níbi tí a ti jọ pé àlàkàyọ ọmọ nìyẹn máa ń níbi tó pọ̀ because kò yẹ káwọn èèyàn gba kìíní yẹn kò wà lọ́jíkà kò bá nǹkan kan rẹ̀ nínú tó jọ wípé ọ̀jọ̀gbọ́n lẹ́yìn tó sọ pé sọ wọ́n fẹ́ báwọn anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn wá fẹ́ràn ànábì débi wípé ó bá tó tọ́kalẹ̀ wá máa la wọ́n wá fẹ́ ṣe níjọ́ kan wá ní a èrí wà máa ń yá ó ní ẹnìkan sọ̀rọ̀ lójú ànábì ni o ó ní wà máa ń yẹ tẹ́kí láhà wà yẹ tẹ́bẹ̀ rọ̀ṣúra ẹ tó dábẹ́ ẹ̀rọ lọ́sí tẹ̀ lánàbí rẹ̀ yóò sọ oríire fàtínà láwùjọ jannata kálá kálá ètò ó ní wà fíhì mọ́ ẹ̀rẹ́ tó bá ṣe àwọn méjèèjì ànábì ni bíkítà ìkọ̀tíbù àti òmọ̀rọ̀ sọ̀rọ̀ kí ló tòun sì sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní ah, dáadáa ló sọ orí àjà àìsà ní máa lọ ìlú bẹ́ẹ̀ ó ti lè pèmí àtọ́lọ́ ìpapọ̀ pé wà máa ń yá fíìdì mọ́ ẹkú lọ́sọ̀ àwọn méjèèjì ó ní wà máa ń yá ìlà àwa ọ̀ṣùnà Allahu akbar kabira tó yẹ kọ́ ló dọ̀ kó náà ó kó ọlọ́run àtàlẹ́yìn kan náà rẹ̀ bẹ́ẹ̀ mo rí ní ọlọ́run bí ẹjọ́ nígbà subhanahu wa ta'ala الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله الطيبين وأصحابه الأخيارين وعلى من صار على نهجهم إلى يوم الدين أما بعد عباد الله إن من استهزاء الله سبحانه وتعالى الكفار يوم القيامة سؤاله في سورة المائدة فيسأله فيسأل عيسى بن مريم هذا السؤال أمام الكفار هذا السؤال مزعج مخوف مهدد يقول الله عز وجل لعيسى بن مريم موجها إليه أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله لا يقول الرسول التقي عليه الصلاة والسلام إلا قال سبحانك ma yakunu li an aqula lahu ma laysa li bihi haqq adúgbò fún ọlọ́run wa àtọ̀rọ̀ àlékún kéré àti ìgbẹ̀ fún ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ó fi àwọn kèfèrí sí ẹ̀yẹ́ tó bá jẹ́ orí àti àwọn gbogbo ẹni tí ò lu ọpọlọ rẹ̀ láyé ẹ̀sìn tí wọ́n sì máa ń bára mu táwọn bí bá sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bá wọnú kùránì kò ní takora wọ́n gba ọ̀rọ̀ yìí ṣàlàyé kùránì náà ni jésù ti tàbí ṣẹ̀sìn ọlọ́run ṣàlàyé ẹ̀rọ kùránì àmọ́bí wa explain bó láti implemented lára implementation òun àmọ́bí wa wò lọ́jọ́ kan pé àmọ́bí bá wa sọ máa ráìtì bí àmọ́ fi wọlé wà lọ́ọ̀rì wà rẹ̀ àti sọ lórí kótóbá yìí lórí mẹ́mbà yìí bẹ́ẹ̀ ni àbá mójútó kò ní wọlé tó bá mójútó ìdíkọ̀ ìrìálítì pé ìgbẹ́ mójútó kì í gbé kalẹ̀ kò ní wọlé lóòótọ́ pọ́ǹtì kọ̀ọ̀kan tó lè ní ibi tíra kọ̀ọ̀kan o ti ìmọ̀ ọlọ́run máa ń lo ìmọ̀ fún yàn láti wà jánà nìyẹn pé téèyàn bá ní ìmọ̀ nípa ọlọ́run tó súnmọ́ téèyàn wà jánà ànábì ni wà á rìn náà rè kọ́ńtà àwọn tí ó wọ̀ náà márùn-ún wọn ìkan nínú wọn ni àbùdó àyíkù lẹ́yìn làzàbọ̀rọ̀ náà ẹni tí ẹlòmíì lè influence negatively tí ó sì tí wọ́n ti lu ọpọlọ rẹ̀ wọ́n ti gba ọpọlọ yẹn fún dé ibi tí wọ́n mú un lọ wọ́n tó sọ pé ọpọlọ rẹ̀ dà fún un èèmọ̀ fún wọn ti gbọ́ ọpọlọ lọ́wọ́ ó ti gbà á ó ti gbà á bóò ni wọ́n ti pa ìpàyín fún yàn yàn tẹ́ǹtìrì tí ó sì ó ti burú fún yàn láti challenge pé ẹ̀sìn ìgbà kò ní ìpẹ́ǹtì o ọlọ́run lágbára àti pé ìṣù tó gbogbo ẹ̀sẹ̀ fẹ́lá ẹ̀sẹ̀ táwátá kàkàtà mọ ìkọ́dù ẹ̀sẹ̀ ẹ̀pa ìṣù èṣù ló bọ́ ẹsẹ̀ ẹwùlẹ̀ pa ọ áfíríkì kò pa. ó lágbàá ní àti túnṣe ọmọ tó pọ̀ bọ́mọ bá bí sí tiẹ̀ ẹ̀yọ̀ kan ló tún mú. wọ́n á fi ọmọ yẹn sínú áṣù kọ́ ẹ̀rọ gbádùn nínú áṣù ó ní ọmọ ẹ̀ máa lọ káàkiri gbogbo inú lọ́ọ̀bà fúùs ọmọ ọmọ tẹ̀lé kiri bẹ́ẹ̀ kò sí. ó lágbàá ní àti sínú sẹ́mọ̀n káwọn ẹlẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ sẹ́ẹ̀sì ẹ̀kọ́ ọmọ ọlọ́ọ̀ kò fi síbẹ̀ ó wà wà lọ sí sí rò kó fi sí palẹ̀ fúùsù very hot weather extremely hot kò fún lówó kò jẹ́ ojú ọba wọ́n sì ń lé ọmọ rẹ̀ lójú rẹ̀ tó fún wọn lẹ̀ wọ́n wá lé ọmọ rẹ̀ pátán lójú ẹ̀ wọ́n ti tẹ̀sí sí èyí ìforíjì yìí wàláì kò ní sẹ́ǹ wàláì kò ní sẹ́ǹ níta àwa ń rẹ́rìn sí sábàbí iná kan lè ké àwọn kan wọn òní ànábìwá nínú ọmọ náà ni àdó àìsàn lẹ́yìn ìlàjọba ẹbí yìí dámúrò kò lè béèrè ní púpọ̀ ẹ̀sìn. ìbéèrè àti wọn dé dámúrò sídìkú abẹ́ o tó fullness of everything ní àbá ṣe wọn wà bẹ gáyé àgbà ọlọ́run láti fi fún wọn. ànábì ni àdó àìsàn lẹ́yìn ìlàjọba la ẹni yóò lè dámúrò àlámà ọmọ náà ni ọlọ́mọ tiwa bẹ́ẹ̀. nínú tọ́lọ́wọ́ àtọ́jọ́ ọlọ́run ni àwọn àsọ fún ayíṣàbìn Mariam wọ́n ti sọ oríṣiríṣi nǹkan pa ọ́ lára tí wọ́n sọ fún ayíṣàbìn Mariam ni pé wọ́n ní sọ fọ́lọ́wọ́n ọba rẹ̀ kọ́ọ́lù nùrídù ànákùlà níhà bá a sọ fọ́lọ́ ipe afẹ́kù sọ àyíwìlà alẹ́nàmà ilẹ̀ tàmínà sàmà kó bá wa sọ tébù kankalẹ̀ láti sánmà tó jẹ́ gbẹ̀lẹ́rí ẹ̀ ṣèwádìí tí ò bá lórí ẹ lórí wà fún onílùgà tuntun ó jẹ́ bá ti wà lórí ẹ̀fà mọ́ ìlà wọ́n ní òkè báwa sọ fọ́nà pé kó sọ pé ìgbà rẹ̀ ojú oríṣiríṣi ojú ti kú rẹ̀ ẹ̀rù tí wọ́n ń di ọlọ́run ọba. àyìnbó gbìyà àlẹ́yìnàmọ̀ ìdá pẹ̀lẹ́ sàmá nǹkan kọ́lẹ̀ ẹgbẹ̀rún pẹ̀lú bẹ́ẹ̀ di ọlọ́run ọba yìí wọ́n ní ẹsẹ̀ ẹ̀sẹ̀ ní pèsè tó ń wà bókè ti wàtàtùmọ̀ ìnà kòlògúnà wà náà àlàm à ń kọ̀dù sọ̀dàkọ̀tànà ìgbà tá a tó lè mọ̀ kó dòdò lè ń sọ wípé kí ni wọ́n fẹ́ jẹ kò ní àṣọ price jẹ́ wọ́n sọ palẹ̀ sí náà ìwọ ń kọ́ fifty fifty tó wà ń bẹ̀ irú ẹni wo ni ká dé fún ọ ká mọ̀ sí ká mọ̀ ẹni bí tó sọ̀kalẹ̀ láì fún ẹni ọ̀gá òun ti yàgò ìfọlọ́ ká mọ̀ ẹni báà ní orí ọ̀kalẹ̀ láì ó wànàkúnà àìlera nínú ṣàìrí báwọn ìyẹn bá tún dé àfọ̀fún pé a kí àwọn jẹun kí àwọn jẹun tó dé láti dáwọn ọlọ́run ti ká sọ kalẹ̀ fún wọn ní tòkìtìlì kí ló dé ta sọ bẹ́ẹ̀ níbi òbí ọlọ́run sọ pé wà lọ́wọ́ pàtàkì àlẹ́ ìdí bàbá mi nàta mà ẹ mọ́ dára ní láàmú bá a bá tún sámọ̀ fún wọn fàgbẹ́mù fún ìyá àrùjú tí wọ́n wá gbé sámọ̀ lọ́kọ́ tẹ́lẹ̀ tó gbà fáàbù tó wọlé kejì fáàbù fi náà rọ̀ pé ìyá táwọn èèyàn rọ̀ yóò àlìjẹ́nà rẹ̀ àbẹ́rẹ̀ sí ti àwùjú làkọ́lù iná máa sókèrà tàbí sọ̀rọ̀ náà pé à ìta ó tó ti fòògùn sí inú ìròyìn ní bẹ́ẹ̀ wọ́n ti ní àìgbàgbọ́ níbi tó kò gbọdọ̀ rí àbẹ́ gbọdọ̀ sáré kàmà iná máa sókèrà tàbí sọ̀rọ̀ náà bá náà mọ̀kọ́lù mọ̀sọ̀rọ̀ àwọn tí wọ́n ti pàṣẹ wa lọ́nà tí ń bẹ lọ́kàn wọn

òun tó ń já nàbí ọlọ́run ó fi ẹ̀kọ́ di ọlọ́run ọba léèrè inú ẹ̀ sọ kíní ìkàlẹ̀ fún àwọn táwọn ó gbà ìtú wọn gbà yẹn ló mú ìtàgé ìmọ̀lẹ́ àbẹ̀rẹ̀ wọn làwọn ó gbà ọlọ́run ní sọ̀kalẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ní kọ́ọ̀lọ̀ lọ́wọ́ ìlú ìmọ̀lẹ́ ìjìbà ń sọ̀kalẹ̀ àyẹ̀kùn àmọ̀ yẹ kúrò báyìí bí bá ìyà tí ó gbé àkọ́kọ́ dáhùn ilé ìtàkọ́kọ́ lọ. wọ́n sọ bẹ́ẹ̀ bá nàbí náà sọ̀rọ̀ bá rẹ̀ wọ́n ní ọ̀sán pèrè ààrẹ lánàá bíi ọ̀sẹ̀ àlà òkè táàrí òkè wúlò tó lè di gold àbífẹ́ kápá ọlọ́run kanà sọ di gold ànábì náà rò pé ọ́nà ńlágbára wọn sọfọ́ lọ́rùn ló ní gbogbo gbẹ́lẹ́ lè ànábì náà bẹ jẹ́nàfílà ọ̀nà sọfọ́ àmọ́ òtí bá ṣe tán gbogbo ẹ tó bá lọ́wọ́ gbàgbọ́ mọ́ àáfẹ́ ẹ̀dá ìyà tí ó jẹ yìí ó tún yàtọ̀ sí tẹ́lẹ̀ à ànáni ni ọlọ́mọ ẹ pé torí pé bá wọn ṣe ń dàgbà ní ti tó yẹn gba ọlọ́run gbàgbọ́ bí ọmọ ṣe ń dàgbà bí ẹ̀wà tó ń dìde nínú kòtò láìla ìlànà kẹfì ẹ̀wà ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ṣe wọ́n bí ẹ̀wà tó ń dìde ẹ̀wọ́n gbé èèyàn sínú kòtò òun ò èèyàn ẹgbẹ́ òsìlú kòtòkò dìde ẹ́sìsì àgbàdo sílẹ̀ òkú dìde ẹ́sìsì ẹ̀wà sílẹ̀ òkú dìde ẹ́sìsì àgbàdo wóró mẹ́ta síbẹ̀ ẹ́sì rí irú rẹ̀ àgbàdo pápákà ní mẹ́rẹ́mẹ́rẹ́ tí ò ní ní ibi twenty thousand lára sùkù kọ̀ọ̀kan ní seven seven hundred sùkù bíi mẹ́jọ ni wà lórí ẹ̀lórí yáà láìláà ìlànà kí ni yóò tó gbá ẹ̀gbọ́ gbogbo jẹ́ pé ìgbò bá sọ pé agbára wọn tó wá dé báyìí gbogbo nǹkan lọ́wọ́ rìn ní kò rí ní ọ̀sánmà rí kò ṣe pa ìtàn kankan tó lọ ń darí kí ẹ̀ jẹ́ wọn pàtàkì pé àwọn ọdún sọ́mọ̀ ìjọba ń bẹ̀ ìbò parí àwọn tọ́lá wọn ní máa yóò parí ẹ̀ sábà ti débi sọ́mọ̀ ní àbámẹ́ rẹ̀ wọ́n wàá pè ní méjọ ní aláwọ̀ ní ìfòsí méjọ ló kọ lọ́ọ̀ هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين ọlọ́mọ ìṣèwádìí ọ̀daràn so ọlọ́run á bí sálé ìrìnjọ́ gbéra ọ̀sẹ̀ àmọ́ pé ah ìrẹ́ ìsábẹ̀ mọ́lẹ̀ à á ń takún tàbí náà ti tẹ̀kìdú ní ọmọ ilẹ̀ ayé ní dúró nílá ìjọba ló sọ fáwọn èèyàn pé kọ́ máa ti wo àti màmá rẹ̀ yàtọ̀ sí mi ọlọ́run kọ́ ọ́ lọ sọ bàá ìsọ̀lẹ̀ mímọ́ rẹ̀ ọlọ́run ma yakunu li an aqula ma laysa li bi haqqin ní ìgbọ́dọ̀ sọ sí ìní kápá rẹ̀ tí ìpèpè ní tí mi ò tó bẹ́ẹ̀ ìgbọ́dọ̀ sọ ẹ̀kún tó kún tó hùfà fọ́lẹ̀ àlè tó wáyé pé mo sọ wọ́ lọ́run tó máa tá àlàmù máa fi náà fi wàlà àlàmù máa fi náà fi. ìgbò tí mo lè rò nǹkan tó wọ́ lọ́run máa la ilaha illallah gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀jẹ̀ á kó papọ̀ wọ́n wá bí wọ́n sínú Islam àmọ́ torí pé àwọn òbí wa lọ́gọ́rọ̀ gbà wọn ò ní mọ̀ nípa lárúbáwá wọn sọ ẹni tamura ọwá dé sí wa ní orúkọ yẹn kò wú ẹ ọwá ń jẹ bọ́tẹ̀ ọ̀nà àṣìṣe o subhanallah tó sọ pé nínú ẹ̀sìn Islam orúkọ yẹn ò bá wú ẹ o lè bẹ àwọn òbí rẹ pé ṣe kò mú mi o lè ṣe ìyẹ̀sùn o lè bẹ̀ wọ́n tí mo lè mú ni tí mo lè mú arọ́fà tí mo lè mú rahma tí mo lè mú halima tí mo lè mú khadija tí mo lè mú aisha àwọn ilé yìí pẹ̀lú tradition wọn kì í ṣe English name Jésù ìṣe Englishman tó bá fẹ́ jẹ orúkọ tí wọ́n ń jẹ́ lè ẹsẹ̀ kékeré yóò mọ̀ jẹ́ tó fẹ́ pè wọ́n náà gbọ́ tó fẹ́ fẹ́ jọ́ọ̀nù tó ní kàdà pé ní wọn àwọn ilé tó jẹ́ bẹ́ ẹsẹ̀ kékeré yóò mọ̀ jẹ́ àbí ṣe háàbì ṣe háàbì wọ́n lè fọ́ta ṣe háàbì wá sọ pé ní wọ́n sọ fún àwọn ọkọ̀ tí ò fẹ́ pè àwọn òjẹ́ mọ̀ pé ní sádíṣẹ̀ wọn ó kọ́ wọn ló da tó Suleiman Ayinsa Musa Muhammad Ahmad sallallahu alaihi wasallam Ahmad ẹ́ mùtí Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àwọn ọlákọ́lọ́ fún wa nínú ẹ̀sìn Islam Muhammadu is a proper now wọ́n yìí change proper now gbogbo tí yẹn bá lọ èmi ní tún ń jẹ́ ṣáàkiri tí n bá dé UK wọn ò lè pè mí ní the giver of thanks the appreciative wọn ò lè pè mí bẹ́ẹ̀ ṣáàkiri náà wọ́n kọ ìbúwọ́ kàfi kọ́ ni kí lè change ọkọ̀ yìí sáfún kí lè pè Jésù tí ò gbọ́ láyé fún yéésù tí ò gbọ́ ní ní etí ẹ̀ gbogbo nǹkan ní nǹkan ìjà fẹ́ẹ̀kì gbogbo ẹ̀. tó a tó bá náà ọyọ kó mọ̀ ní tó ń sábà rìn lẹ́rú yẹ̀ tí wọ́n lọ nínú ìrìnlẹ̀ fásilẹ́tì pọ̀ ní fún wọn. màá fásilẹ́ kẹsẹ̀ náà lórí pé ṣàkẹ́ẹ̀ ṣàkẹ́ẹ̀ yóò ṣe pé náà nìyẹn. bẹ́ẹ̀ bó náà bá yìí wọ́n pé kí ni Odùduwà Oòduà ó sàkóbá kan bẹ́ẹ̀ bá sọ fún China ní ìsìn ló kọ bí sọ ní jìzà kò bọ́rí jìzà tó sọ mọ́ kọ bọ́rí ọlọ́mọdé afẹ́sìn wà nù nítorí wá síbù tó wá ìjẹ̀mọ́ à àwọn kan wá láwọn sọdún ọlọ́dọ̀ bímọ ẹ̀rọ wọn lè jọ ẹ̀sìn àti àlè bá wọn sọdún ẹ̀wọ̀ kwẹ́sàn lẹ́mẹ̀ẹ́ tí ń kírun ẹ̀wọ̀ kwẹ́sàn lẹ́mẹ̀ẹ́ tí ń forí fún Allah ẹ̀wọ̀ kwẹ́sàn lọ́wọ́ ẹni tó gba kólù hùwà lọ́wọ́ ahad Allahu Samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad nti ka ilé ẹ̀kọ́ ẹ̀rẹ̀ rẹ̀ pé náà tó wájú níbo èèyàn ń kọ́ èèyàn lọ́lọ́run bímọ tọ́lọ́ ní takadù sàmàwà ọlọ́run ní sánmà àti ilẹ̀ àti ó fẹ́ ya àdá òun rahman wà dáadáa torí pé nìkan sọ tọ́lọ́run bímọ wọ́n ń dá ìdálọ́dọ̀ lọ́wọ́ títí ká ya lù wọ́n ọlọ́run ti sùn wọ́n bọ̀ ẹ̀wá ni ẹjọ́ sáré jọ sọ́dún ó yẹ kí ló máa bí ọlọ́mọ bẹ́ẹ̀ sìn اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في دولة نيجيريا اللهم انصرنا على الظالمين المعتدين اللهم انصرنا على الظالمين المعتدين وقم مع إخواننا في فلسطين إنك على كل شيء قد يقوم إلى صلاتكم يرحمكم الله